mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá pẹ̀lú dùnú àti ayọ̀ ni àwọn olólùfẹ́ adẹ́rùnpòṣónú ọ̀bátúkẹ timothy tí àwọn ènìyàn mọ̀ sí sàbílò fi ń kí ikú oríire ti ilé tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ tó fẹ́ fi ṣe ẹ̀bùn ọjọ́ ìbí fún ara rẹ̀ ẹ̀bùn ọjọ́ ìbí ọgbọ̀n ọdún èyí tí ó fẹ́ ṣe lóòkè pẹ̀ ní ọdún tí a wà yìí léyìí tó jẹ́ wípé àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára ló ń fi fọ́nrán fídíò náà sórí ìtàkùn ayélujára wọn láti kí i kú oríire náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án yorùbá bọ̀ wọ́n ni ẹni aṣelóore tí kò dúpẹ́ ó dàbí olóṣà tó kóni lẹ́rù ni èyí ló mú kí ìlú mọ̀ọ́ká orí ayélujára olùkọ́jú olúwọlé lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún kíkoyọ tó koyọ nínú ìjàmbá ọkọ̀ èyí tó ṣẹlẹ̀ sí bí ọdún méje sẹ́yìn ó ní òun ò bá má fẹ́ ìyàwó dépò póun máa bímọ olùkọ́jú ló fi ẹ̀mí ìmoore hàn látàrí fọ́nrán fídíò èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ 你被。 ẹlẹ́ẹ̀kẹjọ wọn ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fìdálẹ̀ ẹ̀fẹ̀ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn ènìyàn látàrí bí ọmọ ìlúmọ̀ọ́ká olórin Davido ṣe béèrè ìbéèrè lọ́wọ́ bàbá rẹ̀ nínú fọ́nrán fídíò kan èyí tó ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára wípé kí ló dé tí kò ṣe kí àwọn olólùfẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń lọ lọ́nà léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ìmádé ọmọ Davido yìí wípé ọmọ tí a kọ́ tí ó sì gbẹ́kọ̀ ni pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká dẹ́rìn Òṣónú Ọlálékan Ọlálẹ̀yẹ tí àwọn ènìyàn mọ̀ sí àgbà ìnàkí ló fi fọ́nrán fídíò kan sórí ìtàpá ayélujára rẹ̀ níbi tí ó ti sọ̀rọ̀ nípa ohun tí orílẹ̀-èdè Ghana ṣe fún àwọn Super Eagle àwọn ọmọ Nàìjíríà látàrí bíríìjì tí wọ́n gbé lẹ̀ fún àwọn Super Eagle láti bọ́lẹ̀ nínú bàálù tó sì kìlọ̀ fún àwọn Super Eagle wípé kí wọ́n ṣọ́ra jẹ oúnjẹ tí wọ́n bá fún wọn níbẹ̀ o nítorí wípé àwọn ò mọ ohunkóhun tí wọ́n lè fi síbẹ̀ ọ̀rọ̀ yìí mú oríṣiríṣi ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàpá ayélujára lára ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ẹ̀yin tún bá ibùsùn tí wọ́n bá fún yín lóúnjẹ mọ́ jẹ ibi aeroplane wọn ló yẹ kẹ́ ẹ̀ ti mọ̀ wípé tí wọ́n bá fi lè ọ́fà yín bankú wà láyé lè kú ẹ dákun torí ọlẹ́yẹ mọ́ tó ń jẹ wọn ẹ jẹ́ kí kẹ́tìrà nàìjíríà ọmọ dáná fáwọn ọmọ nàìjíríà ni ẹ wà jẹ́yà fún nǹkan tẹ́ ẹ ṣeun Ghana wà láìkàlà ìsúnmọ́ bí láìlàsí láwa ẹ jẹ́yà kásìtò wíká tó fọ ẹ ti mọ̀ pariwo wípa ẹ̀ support music industry yín ṣé wíṣkì ìdílé rírun dẹ́ ṣe fáwọn súpa ẹgùsùn kínú rè odún àbí Davido lè rírun kan báwọn kínú rè ó mọ́ bàjẹ́ aláìṣe gbọ́kànlé ọ̀dàlẹ̀ burúkú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajù òṣèré Bímbọ́ Adémọ́yè ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti kìlọ̀ fún àwọn tí wọ́n máa ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbàkúgbà tí wọ́n bá ń nílò ìrànlọ́wọ́ nìkan ó ní òun ò ráyè láti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ̀ wípé kí wọ́n sún síwájú kí wọ́n sì pe ẹlòmíràn léyìí tí ó sì mú kí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára sọ wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ níta gidigidi báyìí. afa guy I call you, you no answer. Eh, and you call another person. Uh-uh. Even God call me, I no answer him. If to say answer God, by now for be pastor. Uh-uh. Come, you no answer. You call another person. You call God nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin Zlatan ìbílẹ̀ ló lo ìtàpá ayélujára rẹ̀ láti fi ìdùnnú rẹ̀ hàn nínú fọ́nrán fídíò kan níbi tí ó ti ṣàfihàn ọmọ rẹ̀ wípé ní ọjọ́ mẹ́rin òní ọmọ òun máa pé ọmọ ọdún méjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàpá ayélujára sì bẹ̀rẹ̀ sí ní kí ọmọ náà kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí rẹ̀ wípé ọjọ́ náà àdébà láyọ̀ àti àlàáfíà pé á ṣọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àti àlàáfíà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti ń kí ìlú mọ̀ọ́kọ olórin ọ̀tọ̀ lórin tí àwọn ènìyàn mọ̀ sí ọlá dips kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ń ṣe lánàá òde òní tí wọ́n sì fi àdúrà ránṣẹ́ sí i lọ́lọ́kùn òjọ̀kan wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá ìfọ̀kànbalẹ̀ àti àìkúbálẹ̀ ọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká adẹ́rìnpòṣónú Pẹ̀lúmi Kẹ́ṣirò tí gbogbo ènìyàn mọ̀ sí àyànpíkò ló fi ìdùnnú rẹ̀ hàn tó sì sọ bí ayọ̀ rẹ̀ ti kún tó látàrí bí àwọn ènìyàn ti fi ìfẹ́ olólò ìtàkùn ayélujára WhatsApp rẹ̀ láti kọ síbẹ̀ wípé lọ́jọ́ kan òun yóò kú gbàrà tí àwọn èèyàn olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí eléyìí ni wọ́n sáré bẹ̀rẹ̀ sí ní tẹ̀ sórí ìtàkùn ayélujára WhatsApp náà láti dá a lóhùn wípé ìwọ kì yóò kú ikú kankan bí kò ṣe yíyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tó mú kí Pẹ̀lúmi Kẹ́ṣìnrò pẹ̀lú ya àwòrán rẹ̀ láti orí fóònù tó sì fi sórí status ẹ̀ padà láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn èèyàn wípé òun ò mọ̀ wípé àwọn ènìyàn fẹ́ràn òun bí wọ́n ti ṣe fẹ́ràn òun yìí pẹ̀lú àdúrà ọlọ́kan òjọ̀kan wípé òun kì yóò kú bí kò ṣe yíyè Pẹ̀lúmi Kẹ́ṣìnrò wa mọ rírì gbogbo àwọn olólùfẹ́ ó sì sọ fún wọn ó ní lágbára Ọlọ́run Elédùmarè pé ikú kankan kò ní pa òun kò sì ní pa àwọn náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́kọ olórin ẹ̀mí ni Ṣẹ́gun Ajídára ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn àti ayọ̀ rẹ̀ hàn lórí ayélujára fún àṣeyọrí ọjọ́ kẹta nínú ètò orin ìyìn sí Olúwa orí ayélujára ayélujára kan èyí tí ó gbé e kalẹ̀ tí ó sì pè ní oúnjẹ alẹ́ olúwa léyìí tí ó sì ń pe àwọn olórin ọlọ́kan òjọ̀kan láti wá bá ayọ̀ láti wá bá yin ọlọ́run ṣẹ́gun ajídára ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀kan nínú àwọn tí wọ́n wá síbẹ̀ tí wọ́n sì sọ wípé èyí ni àṣeyọrí ọjọ́ kẹta ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí oṣù kẹta ṣe jẹ́ oṣù ìyàsọ́tọ̀ fún àwọn obìnrin lágbàáyé àwọn ènìyàn ní bẹ̀ríkẹbì ní ìpínlẹ̀ kẹbì pàápàá ti darapọ̀ ọ̀pọ̀ láti mọ rírì obìnrin tí ó ṣe pàtàkì nínú ayé wọn. Alhassan Taiwo tó jẹ́ aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun ní ìpínlẹ̀ Kebbi òun pẹ̀lú ti sọ ó sì mọ rírì àwọn obìnrin pẹ̀lú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ èyí tí ó ṣe fún àwọn ènìyàn ẹ jẹ́ ká wo bí ó ti lọ. a fi àsìkò yìí kí gbogbo àwọn obìnrin fún International Women Day tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí mo sì mo fi mo gbàdúrà báyìí ní agbára ní ọwọ́ Ọlọ́run ní àsìkò tí ọmọ wa bá tó sórí rere tí àsìkò rere wọn bá dé àwọn onífẹ́nikẹ́ni ṣàwátì o. ọlọ́run ajẹ́kẹ́ ìjèrè ọmọ yín ìgbà tí sùúrù ọmọ bá máa jiná fún gbogbo yín ọlọ́run jẹ́ kọ́fẹ́ nìkan kan ṣàwátì nù yín. a ṣe ṣàmọ́dó a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé o ní àsìkò tí ìṣọmọ bá tó jẹ kò ní ṣẹ̀yìn gbogbo yín o ẹ̀yin obìnrin. ó ní dubai lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.